بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه ميان تيسي أجاتا عن ليني أوقون نوس وحرة أقرار بعتي أقوم عن أعطون أتي أدون جدني أعطتا في ترى السلام عليكم ورحمة الله وبركاته آه gẹ́gẹ́ bí àlàyé tí a ń ṣe lọ nípa àtàlọ́yọ ní ìmọ̀mù àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé wọ̀ ní kí wọ́n ṣe lè mọ́mú àkọ́kọ́ nú wọn lóbìnrin لعموم قوله صلى الله عليه وسلم nítorí ọ̀rọ̀ tánu sọlá sọlá ń sọ ń pè ní alápapọ̀ pé lan yufliha qawmun wọ́láwọ́ amúrọ̀hún ìmọ̀ra ìjọ kan ní jèrè tí wọ́n bá fi obìnrin tí wọ́n fi ṣe olórí wọn. sọ nípa bẹ́ẹ̀ obìnrin ò gbọ́dọ̀ jẹ lèmọ́mú tí wọ́n á lè mọ́sálásí ni o mọ́sálásí obìnrin jẹ lèmọ́mú ni o ni wọ́n máa pè wọn táwọn èèyàn máa lọ kírun lẹ́yìn rẹ̀ wọ́n jẹ́ bọ́kọ̀ọ́ àtòbìnrin tí wọ́n máa ń kírun lẹ́yìn ọkùnrin rẹ̀ ọ̀gbọ̀dọ̀ wáyé fóbìnrin bóbìnrin lè ti lè mọ́mú láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kò tún ní bọ́wájú gan nǹkan wà láàrin wọn ni nínú ẹgbẹ́ ọ̀yá nílé mọ́mú òun ni ìmọ̀mọ́tò ìpàànà ìmọ̀mọ́tò ìpàànà àpọ́jú abẹ́ ẹ̀ kí lórúkọ ẹni tí àlẹ́ omi yìí bá ti rìn mọ́mọ́tò lè omi yìí ọ̀pẹ́ wọ́n kọ́ ló lè ṣe fáfọ́jú lòun torí fáfọ́jú bá nímọ̀ jà àwọn tó rìn nà lọ lè ṣáájú àlẹ́ omi yìí ló pè ọmọ kẹkẹ ọmọ kùránì ká kò lè wọnú tíra kò lè wí bí ọ lórí kò lè ká kẹkẹ irú rẹ gbọ́dọ̀ ṣe lè mọ́mú ẹni tó lẹ́gbìn lára ẹni tó lẹ́gbìn lára abẹ́ni tó sì mọ́ra ọ̀rọ̀ sì lè máa mú bẹ́ẹ̀ náà ni kò kí ìmáàmù ti mu ìmúkùmù ìmú sìgá ìmúgbó ìmọtí ìmáàmù ti ń ṣe sìnà ìmáàmù ti ń jalè ìmáàmù ti ń gba ìbá hmm. báyé lórí ìmáàmù tí ń lọ gé irùngbọ̀n rẹ̀ gé irùngbọ̀n rẹ̀ gbórúfẹ́ àwọn ẹni yìí ọ̀gbọ̀dọ̀ ṣáájú èèyàn kan ewu ọ̀ni tọ́lọ́ bá dẹ́dà ní afamankánẹ fásikọ́ àbí afamankánẹ mọ́mínẹ tàmankánẹ fásikọ́ kí ẹni tó nígbàgbọ́ lòdù lálẹ́ ibi pípò kì í ọ̀jọ́ra wọn àbí tí wọ́n bá kírun fún àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ èèyàn kàtìkàtì bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tí yọ̀ọ́ ti rí ẹ̀rí ọba níbomi tó lè lọ ti kírun ọgbọ́dọ̀ kírun lẹ́yìn lè mọ́mù tí irú gba ọ̀sán láyìn ń bẹ̀ lára rẹ̀ mọ́mù pò kí abẹ́ ní ọ̀dọ̀ tó ń dọ́wà nù lànà súnlẹ̀ nìyọ́ ta kú pé ẹ̀rí kejì rẹ̀ lọ́wọ́ sì ń pọ̀ bákan náà àwọn kan tó ń bẹ ta kọ́ kí wọ́n sì lè mọ́mù òun lẹni tí ó ṣáájú àwọn èèyàn ìpínlẹ̀ àwọn mẹ́ta dáná sọlá sọlá ń dákọ̀ pé kí wọ́n bá kírun irun wọn ní kọjá orí wọn ewu tí ń pè jáde lẹ́nu lásán ni kò lè dọ́dọ̀ lọ́wọ́ nínú ẹ̀lẹ́ni tó ti lè mọ́mú fáwọn ẹ̀họ́ ahọ́mùláwò kárí hóni wọ́n sì hé tẹ̀ àwọn ọ̀gbà nílé mọ́mú àwọn ọ̀gbẹ́lẹ́ nílé mọ́mú irúfẹ́ ni bẹ́ẹ̀ wọ́n kọ́ sí yẹn náà ṣe lè mọ́mú fáwọn yẹn ṣùgbọ́n àwọn tó wọn láwọn ọ̀gbà nílé mọ́mú yẹn á bẹ̀rẹ̀ pé kí wọ́n rí àwọn mi bá ń torí ìwà rẹ̀ fẹ́ ọ̀dà ni ẹlòmíì lè ní òun lẹ́sìn tí ìwà rẹ̀ sì ní gbà rárá ẹ ṣáàjì àtò sẹ́yìn rẹ̀ ọkọ̀ kúrú bẹ́ẹ̀ fẹ́ni bí òṣèlè máa mú fún náà dẹ̀ rí fáwọn yẹn hẹ́tì òun. bákan náà alahad mọ́mọ́ ní mistake wọ́n máa fojú pààyàn wọ́n máa fojú pààyàn wọ́n máa gbé kéwú síra wọn tí túmọ̀ kéwú sì máa bàjẹ́ wọ́n lọ ṣe lè máa mú ara ìmọ̀ọ́mù tó ní àléébù ìkálòlò ìkálòlò ni pé wọ́n máa ń ṣe fáfáfáfáfá fáà lọ fẹ́ pè yẹn o ló pè bí ẹ̀mẹrin tó wí jáde nínú mọ́ọ̀mù tó tiẹ̀ bọ̀ láti kírun fún yẹn òun nílé mọ́ọ̀mù tó kò lè dúró ọ̀lágbára àti dúró ọ̀lágbára àti rúkú ọ̀lágbára àti foríkẹlẹ̀ àfi tí wọ́n bá kírun fáwọn tí wọ́n rí bíi rẹ̀ àwọn táwọn ní ò lè dúró ọkàn ìparọ́ lè ṣe lè mọ́mù fáwọn arọ àwọn tí wọn ò lè rúkú àwọn tí wọn ò lè ó bá àwọn eléyìí ká kéèsì eléyìí ni àwọn ẹni táwọ̀ tí ó ṣáájú fún wa tí ó ṣáájú wa lọ sọ́dọ̀ bá dẹ̀dà nínú ọ̀run wa torí pé ẹni tó bọ́ wájú ni ó dàbí ẹni ká pè ní aṣojú ìwọ ni ọba akọjú tó lọ́wọ́ wá sí pọ́ńtọ̀ ọ̀hún bí ẹ̀ wá lọ́ọ́ mú ìyẹn dágídágí ni ìyàwó pẹ̀tọ̀ ọlọ́run má jẹ́ ìyàwó pàdánù níbi ìrùn tó fẹ́ kí nìyẹn nínú nǹkan tó sì fẹ́ fún káńsì láwùjọ ń sìn tó ní ìtumọ̀ díẹ̀ nìyẹn gbogbo àti ọlọ́run mélòó la rí musa ń bẹ̀ wọn ni ọlọ́run kọ́ sàtúnṣe wa gbogbo àjọṣe wa lọ́wọ́ wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك